I I I I. ay, eh. When I like my tattoo. <laughs> when I like my Oh <laughs> yeah, balale Pepe de. Eh, sister, Pepe de. Oh. Yes, Pepe. anybody Pepe? Bunjo, you pe kini. Ọlọ́run ti ṣe kini. Ọlọ́run ti dá wa sí. January di sáà tá a wà yìí ọdún súnmọ́ wa wá gan ṣe kí ni à ń súnmọ́dún nínú àlàáfíà nínú ọ̀rọ̀ nínú ìfọ̀kànbalẹ̀ nínú ìdùnnú àgbọ̀ǹgbẹ̀ gbogbo nǹkan tẹ́ sọ pé fẹ́ ṣe ní January inú ẹ̀ tẹ́ bá bojú ẹ̀yìn tẹ́ wò pé ah, ah, ah, Ọlọ́run ṣe gudugudu méje yàyà mẹ́fà kí ló ṣe mí tí mi ò ní jó kí ló ṣe mí tí mi ò ní ṣe yanga kí ló ṣe mí tí mi ò ní pẹ́pẹ́ dem pẹ́pẹ́ anybody nítorí pé ẹni tọ́dún bá báláyé ó yẹ kó ṣe kí ni kó ṣọpẹ́ ó yẹ kó gara tán kó dúró re ni yes àwa máa gara a máa dúró re a máa pẹ́pẹ́ anybody pẹ́pẹ́ bu nítorí pé kí Ọlọ́run gala gallant pẹ̀lú wa ọlọ́run dúró tì wá ó dúró tì wá tán ni yes Miliki Express lẹ́sẹ̀ tó ń lọ lọ́jà mọ́ máa rọra yín yéé Miliki Express ṣàtàlà ṣe kí n láti pẹ́pẹ́ anybody pẹ́pẹ́ ìbò ẹ kò ẹ fasten seat belt yín torí pé Miliki Express flight <laughs> ready for take off ready for take off ready for take off ọmọ land ọ́fíìsì yín ọmọ land sínú ilé yín tó bá jójú ọ̀nà lẹ́wà ni ẹ má wọrí ọmọ land ó máa gbé yín torí pé àjọ máa Miliki a máa mu kúlú a máa mu kẹ́ńkẹ́ a máa jẹ̀gbádùn ara a máa ṣe báyìí gbé bọ́dì ẹ̀ gbé bọ́dì ẹ̀ gbé bọ́dì ẹ̀ ya filẹ̀ o. <laughs> to the KMI sexy olórin is ṣe kí ni tó ń pọ́sọ̀ àlòjù àmóhùnmáwòrán yín lórí Miliki Express fún ti tọ̀tọ̀ yín mo sọ fún yín pé yes aṣetán ta fẹ́ ṣe kí A ta fẹ́ gbé bọ́dì adúróore ni lórí Orísun àwa gallant tán ni yes aside hot olórin lọ́lọ́kan-ò-jọ̀kan oríṣiríṣi onírúurú orin la ma ṣe kí ni la máa gbé wá sójú rọ yín pàápàá jùlọ abala reduce tá a ti máa ń dùn sí ẹ̀ yìí àmọ́ reduce àmọ́ tọ̀tọ̀ rí ara wa pẹ̀lú àwọn nǹkan tó yẹ pé tó ní ṣe pẹ̀lú ọpọlọ tá a máa rò tá a bá gbọ́bà nínú àwọn kan yé mo mọ kíní yìí o yé mo mọ kíní yes abala reduce wà àyọ̀tọ̀ ló bá dé pàápàá jùlọ ibi tí máa ṣe fún kíni lifestyle tips fashion and lifestyle tips ti máa mú wá sójú ìròyìn ìyẹn náà ṣe kí ni ó stand gidigba ó full ground síbẹ̀ pàápàá jùlọ abala ti máa ṣe kí ni abala throwback thursday abala ta ti ń retí yes ayi pepper anybody <laughs> abala throwback thursday yẹn náà stand by ìjọba ń gbọ́ sẹpẹsẹpẹ ó dúró re nítorí pé àwọn ritual bags tún ti tọ̀sẹ̀ yìí oh my god oh my god tí n bá débẹ̀ màá máa jẹ àyínsìn kankan màá máa jẹ àyínsìn torí pé kí ni ọdún kan náà ni mo ti lọ kó mẹ́tẹ̀ẹ̀ta wá. ah oh god àwọn ẹ̀yin fans tẹ́sẹ̀ ilẹ̀ sí mi ọ̀yà mo ṣe tọ́lẹ̀ mo ẹ́ tọ́lẹ̀ o <laughs> mo gbóṣùbà mo ń kí yín lọ́tọ̀ àtòsí fún polówó ọjà yín tó yanrantí ẹ má gbàgbé wípé iléeṣẹ́ Orísun àwa wà ní ìwẹ̀ láti ṣe kíni láti rí ìlọsíwájú títí ìlọsíwájú yín ló máa ń múnu títí wá dùn fún díẹ̀ yìí ẹ gbé polówó ọjà yín wá polówó ọjà tó yanrantí ìpolówó ọjà tó gallant tó dúró rẹ̀ tó máa fi owó yanturu ọ̀pọ̀lọpọ̀ owó sínú account balance ní tẹ́kọ̀ọ́ máa gbọ́ alert alert alert alert irú advert bẹ́ẹ̀ yẹn òun la máa ṣe kí ni la máa fún yín irú ìpolówó tó yanrantí yẹn la máa fún yín ẹ kàn sọ lórí nọ́mbà tó ń lọ lójú amóhùnmáwòrán yín tẹ́ ẹ bá ti pè lọ́wọ́ kan lọ́wọ́ kan ìyá mi á ẹ bá lọ́wọ́ kan lọ́wọ́ kan <laughs> tẹ́ bá ti kẹ́ nọ́mbà yẹn lọ́wọ́ kan báyìí ni kí ni ire ayọ̀ yín máa dé torí téèyàn bá ti ń tajà tó ti ń jèrè ire ayọ̀ ẹ̀ wọlé tán wá nìyẹn yes ní báyìí ká ṣe kí ni ká lọ fẹsẹ̀ rájọ àmọ́ ká tó fẹsẹ̀ rájọ ẹ lè kàn sá lórí gbogbo social media platforms wa lọ́lọ́kan òjọ̀kan yẹ́sìkẹ́ lórí Facebook Twitter Instagram is at Orisun TV lórí website wa of course it's www.orisun.tv and àwa lọ gbé bọ́dì wa orin wọn la fẹ́ lọ jó sí ẹ ká lọ gbọ́ sẹ́lẹ́nsẹ́ láti ọwọ́ sími ètò tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni indibiringi báyìí la wà ètò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ wá nǹkan fìdílé a máa mú kúlú a máa kẹ́ńkẹ́ ń wẹ̀ mo lérò pé gbádùn orin tó ṣẹ̀ṣẹ̀ wò tó ẹyẹ sẹ́lẹ́sẹ́ láti ọwọ́ sí mi àti hot ó mọ orin yẹn lóní jẹ̀lẹ́kẹ́ lóní mukulumu kẹ́kẹ́ yes abala tó pọ̀ wá sí kọ́ba òun náà ni abala bíi tí mo ti máa fún yín ní party tips tó yanrantí torí pé tí n bá lọ sáwọn wà ń bẹ̀ wá lọ́lọ́kan òjọ̀ kan ah, àwọn kan máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ tẹ́ pé púpọ̀ nu wò tiẹ̀ kọ́ bí ara sí èèyàn ti dákún ṣojú mi rí honestly èèyàn dákú ṣojú mi tẹ́rù dẹ́ ń bà mí so àwọn nǹkan tó lè àfùtẹ́ ká máa you know ká máa ṣàkíyèsí tá a bá ti ń lọ sí patí àwọn tips ẹni mo fẹ́ fún yín báyìí. náà lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ ká rí dájú pé yálà patí tó tó glamour ńlá lẹ̀ lọ ni o yálà patí ọlọ́mbrẹ́là ni o yálà èyí tó ní canopy ni o yálà open field ni o wọ́n máa fi pa gbogbo òlu láró ni o ẹ rí dájú pé ẹ fi nǹkan sínú ẹ wá nǹkan jẹ ẹ ṣáà kẹ mọ nǹkan bóyá ẹ máa fi nǹkan kan panu ni o bóyá ẹ máa jẹ real proper food ní kẹ tó kúrò lé ẹ jẹun kẹ yó téèyàn bá jẹun téèyàn bá yó ó máa ń gbé ìdùnnú jáde lójú èèyàn ni ẹni tó bá ti jẹun inú ẹ̀ máa ń dùn yàtọ̀ tó bá gbọ́ bíìtì báyìí kò ní góòlù ló máa gbọ́ kò ní gbọ́ kàn mí yẹn tó túmọ̀ sí pé inú ẹ̀ máa dùn á máa jó ìdùnnú yẹn ẹ máa rí expression lójú ẹni ẹ pé inú ẹ̀ dùn àmẹ́ni tí ò jẹun kúrò nulé tó tún wá lọ ní ọ̀sà tó bá dé patí ẹyàn tí ọ̀nkú kílẹ̀ rò kó máa ṣẹlẹ̀ sírò èèyàn bẹ́ẹ̀ yẹn tọ́gbẹ́nu bá bẹ̀rẹ̀ ó ti dandan kó ṣe kí ni kó ba gbogbo à ń ṣe makeup ni àwọn tó pẹ́pẹ́ dẹ̀ mo fẹ́ kí dẹ̀ mo fẹ́ pa wọ́n yà pa anybody gbàtọ́ sábà bẹ̀rẹ̀ torí pé àìjẹun ẹ̀ fi kọ́kọ́ ronú kẹ́ tó kúrò nílé èèyàn tó dákún ṣojú mi nígbà tí wọ́n máa jí àwọn tó gbé wá tọ́jú wá sọ pé ó ti sọ pé inú kan òun látàtàrọ̀ ọ̀sà ló fà torí pé ó lọ́gbẹ́nu ẹ̀yin dẹ̀kẹ̀ ipa títẹ̀ lọ kò tí kò tí kò tí sátẹ̀ pé bóyá two ti two o'clock wọ́n á ṣe item seven ẹlòmíì bó lè jẹ́ pé aago márùn-ún ni item seven máa tó kàn yín kẹ wá gbé ní òfófó kúrò láti ẹlòmíì à travel lọ sí party wọ́n á ti jí kúrò lé aago márùn-ún ẹ̀ tí ì jẹun kí ló dé ẹ make sure pé ẹ jẹun kẹ tó kúrò nílé ẹ make sure pé ẹ jẹun nítorí pé kí ni ó kúnnú báyìí lèèyàn fi ń gbé títa pàápàá jùlọ ẹ náà mọ̀ pé àwọn Yorùbá bọ̀ sọ pé ajá tó yókò kí n báyìí tí òyò ṣeré oúnjẹ máa ń kọ àwọn kan ní patí kò dẹ̀ kí n kọ àwọn kan patí wọn fi ṣe kà wọn ò fi ṣèkà bóyá bẹ́ẹ̀ ṣe jókòó bóyá gbà tó ń sáàbò oúnjẹ ẹ̀ sí ń bẹ̀ bọ̀tẹ́ bá ti jẹun kẹ́ tó kúrò lé yín wọ́n fún yín lóúnjẹ wọn fún yín lóúnjẹ ẹ̀ ń bá ìdùnnú yín lọ ni ẹ máa ma ṣe kí ni ẹ máa ma mùkúlú ẹ máa ma mù kẹ́kẹ́. èkejì ẹ̀wẹ̀ òun náà ni wípé ẹ rí dájú wípé ẹ ń comply you know comply with all vendors ẹ rí dájú wípé ẹ ń gbọ́ràn sí àwọn vendors lẹ́nu àwọn ni mò ń pè ní vendors from the security dé orí caterers àwọn security tó máa àwọn bouncer lórí caterers tó fi dórí ushers náà lọ́nà wo ni mò ń try láti sọ ọ̀nà tí mò ń sọ ni wípé fún gbogbo àwọn securities pàtàkì tẹ bá drive in wọ́n sọ fún pé madam please park here ẹ gbọ́ràn ẹ park síbẹ̀ ẹ má bọ̀ sí pátí òun ṣe bí tẹ máa wá tẹ máa sọ pé do you know me do you know who I am ẹ ẹ <laughs> oh my god àǹtí <laughs> uncle, ẹlẹ́gbọ̀n yes ẹ wo bí ẹ̀yin mò ń bá sọ̀rọ̀ <laughs> ẹ má lọ sí pati kẹlọ máa ṣe báyìí pé you do know oríṣiríṣi èèyàn ló wà ń bẹ̀ ibi tẹ́yìn rò pé tó ẹni tó jókòó síwájú tó ra wọ pam tó ń lọ wájú ṣe mọ́rọ́ èèyàn tó jẹ́ ẹ ka gbọ́ràn torí pé tẹ́ bá hágì pẹ̀lú security person tó wà lẹ́nu ọ̀nà àbí bouncer ẹ̀ ń fún tíyàwó àbọ̀kọ bá gbọ́ abẹ́ni tó ń ṣe patí bá gbọ́ ẹ tún ń dá wàhálà kún wàhálà ni because ẹni tó ń ṣe patí fẹ̀kọ̀tẹ́lẹ̀ pressure wà lórí wọn ẹ̀yin tún wá ń dé ẹ tún wá lọ ń jà ẹ fẹ́ bà patí wọn jẹ́ ni kí ló dé tẹ̀lé comply ó yẹ kẹ́ ti mọ̀ wípé fún gbogbo ẹni tó bá pe vendors wá sí patí ò bouncer nǹkan kan oríṣiríṣi wọ́n máa ti fún ọ ní rules and regulations so just comply patí ta máa ṣe in five hours ta dẹ̀ máa kúrò ni ìyẹn àkọ́kọ́ èkejì púpọ̀ nu wa tá a bá ti wọnú ilé báyìí tọ́ṣàs bá ti bá yín lẹ́nu ọ̀nà sọ pé ok um, family of who ìdílé ò lẹ wá wá ṣé ọkọ ni àbíyàwó okay what's your family name tó ti ń béèrè kò ń ṣe wípé wọ́n béèrè wọ́n fẹ́ disgrace yín nítorí pé gbogbo tébù ló ti ní orúkọ àwọn decoration tẹ máa ń lórí tébù yẹn wọ́n máa ní tag wọ́n á ti sọ pé òkè ìdílé Orísun rèé o ìdílé VMN rèé o ẹ bọ́ síbẹ̀ kẹ wá ẹ wá tébù yẹn kẹ jókòó síbẹ̀ ẹ má sọ wípé torí pé bàtà ń ta yín lẹ́sẹ̀ láti ibi tẹ ti ń bọ̀ who cares kò sẹ́ni tó rí ibi tẹ ti ń bọ̀ kò sẹ́ni tó mọ ibi tẹ ti ń bọ̀ but please ẹ complain pẹ̀lú àwọn ushers kí ẹ bá lè gbọ́ràn sí wọn lẹ́nu kí wọ́n lè usher yín in síbi tẹ máa jókòó sí gẹ́gẹ́ bí ẹni yìí ẹni ẹ̀yẹ òun làwọn usher ṣe wà ń bẹ̀ kì í ṣe pé kẹ dẹ́nu ọ̀nà kẹ máa rú ti usher kẹ máa wọ pé ah, ọmọ pínísìn ẹ̀dẹ̀ yẹ ká máa rántí pé ẹ má fojú di anybody ẹni lárí k kò sẹ́ni tó rọ̀là o ẹlòmíì kọ́ like ushering jobs ni ẹ má sọ pé nítorí pé ìyẹn jọ mo lówó ẹ wá who are you ẹ má máa ṣe bẹ́ẹ̀. ẹ̀kẹta ibẹ̀ yẹn gangan ni mò ń lọ ẹ̀yin tẹ máa ń lọ sí patí tẹ máa lọ ń bá wọn <laughs> tẹ máa lọ ń bá wọn vendor àwọn tó gbóúnjẹ wá tẹ máa lọ ń bá wọn jà ẹ ká dẹ́kun ẹ má yẹ ká máa ṣe bẹ́ẹ̀ ẹ má yẹ máa ṣe bẹ́ẹ̀ nítorí pé mo realize pé kí item seven tiẹ̀ tó dé rárá èrò tó máa ń wà nídìí oúnjẹ mọ́dà pé wọ́n fẹ́ lọ mọ́tò Òṣòdì ní kí ló dé èrò máa wá bo kẹ́tìrà ooru á máa mú kẹ́tìrà á máa yọ̀bọ̀ yọ̀bọ̀ sínú oúnjẹ a lot of people akọ̀ máa wá ẹ̀gbọ́n mi ò tí jẹun o dáàdi wa kan tó ṣẹ̀dẹ̀ láti láfẹ́ wá wọn ò tí jẹun ọ̀nkú ọ̀nkú mọ́mì mi ọ̀nkú dáàdi mi kan kí ló ah ah excuse me kí ló dé a lọ sí party a lọ posh ni a lọ celebrate èèyàn ni a ní láti lọ síbẹ̀ tó lọ máa create nǹkan tí ò necessary oúnjẹ máa kàn wá ó wà lára nǹkan tí mo sọ wípé ẹ rí dájú pé ẹ jẹun kẹ tó kúrò torí tẹ bá jẹun yes mọ̀ pé gbogbo yẹn ló wá party jọlọ but then ẹ kà comport ara wa ẹ kà behave ara wa àwọn àǹtí kan wà nínú family tẹ pé yàngàn ò tiẹ̀ rírí àwọn mọ́mí mọ́mí wa aunties aunties wa aunties uncles wa tẹ máa dé ẹ̀ mọ̀gbà tí wọ́n pe party five hundred thousand fifty thousand tó kéré jù ẹ̀ sọ pé ẹ fẹ́ fi kún nǹkan tó ṣe tó kólẹ̀ ìgbà tí wọ́n ń dáná ẹ̀ yọjú ẹ̀ mẹ́ni tó ń wò yín ẹ̀ mẹ́ni tó ń trip fún yín ẹ̀ mẹ́ni tó ń fẹ́ ṣe yín lóore ẹ̀ mọ́ bẹ́ẹ̀ wọnú hall yẹn bẹ́ẹ̀ nǹkan ti há yẹn ó ti wọ̀ pé no girl you ma good fún iṣẹ́ tí mo fẹ́ ṣe she's just beautiful height tí mo wà kọ́ wá níbẹ̀ ṣe ń ju wàhálà tẹ́ ń ju ọmọ ogun nídìí oúnjẹ ẹ má yẹ ká máa ṣe bẹ́ẹ̀ ẹ ká pọnra wa lé party five hours ni ibi tí wọn fi wá sí kẹ ẹ ká jókòó and meanwhile mo fẹ́ kó yé wa dájú pé tí ushers bá usher yín in tẹ́ bá jókòó sáà yín tẹ́ ẹ dààmú anybody tẹ́ ẹ jókòó tẹ́ kàn pọ̀ tààyè oúnjẹ máa débi tẹ́ wà oúnjẹ máa ṣe kí ni ó máa débi tí a wà ẹ má yẹ ká lọ máa ṣe ìwà jàgídíjàgan ní pàtí now lastly gbogbo ẹyin tí wọn pátá oh god oh god oh god wọn ti fún mi ní sign pé kí <laughs> wọn ti fún mi ní sign lákòótọ́ ok lákòótọ́ ẹ jẹ́ kí n sọ fún wa wípé tá a bá ti ń lọ sí patí ẹ yẹ ká máa wùwà ẹni yìí ẹni ẹ̀yẹ ẹ má yẹ ká lọ sí patí ká lọ máa da patí oní patí rú ẹ má yẹ ká sọ ayọ̀ aláyọ̀ ẹ má yẹ ká sọ ọ́ di ìbànújẹ́ torí indirectly nǹkan tá à ń ṣàì láti ṣe tẹ́ bá dé patí tẹ́ lọ ń jà ẹ lè múnú ẹni tó ní patí ẹ lè múnú wọn dùn so fújẹ yìí ẹ ká lọ patí ká dẹ̀ ṣe kíni ká comply pẹ̀lú gbogbo vendors pàtàkì kẹ̀dẹ̀ jí dájú wípé à ń jẹun ká tó lọ sí patí kó má bàa mú ọgbẹ́ inú wá àbí kó má bàa bá ìkanradé á di pé kí wọ́n kí yín kẹ́ máa ró lójú báyìí pé ẹ̀hẹ́ what happen good afternoon ah, mo ti kí yín àǹtí ẹ calm down. Mm -mm ẹ ká ṣe kí ni ẹ ká wo ọmọ jẹ́jẹ́ ẹ ká wo ọmọlúàbí tàbá lọ sí pàtí. all right abala fashion and tips abala party tips òun ni mo ṣe kí ni mo ti fún yín yìí so ní báyìí ní jẹ́jẹ́ jẹ́jẹ́ jẹ́jẹ́ ẹ ká tó lọ ṣe kí ni ẹ ká lọ fẹsẹ̀ rajó orí wo la fẹ́ lọ jó sí báyìí ẹ ká lọ jó risky yes ẹ wá lọ pàtí tẹ lọ́ndà oúnjẹ rẹ risky ẹ ni àǹtí ẹ risky ẹ ni <laughs> ẹ ká lọ sọ risky láti ọwọ́ Davido Miliki Express ẹ̀ṣẹ̀ thursday ó ṣe tẹ̀síwájú. Risky lẹ́sẹ̀ṣẹ̀ gbọ́sẹ̀ láti ọwọ́ Davido yes I'm getting money káṣà ká máa ṣàwó yẹn you know as they hot come on, cow learning, come on, come ti to cow tán ká pọ̀ whiskey, ká get tipsy <laughs> all the quite Risky Miliki extra. lẹ́sẹ̀ tó lọ lọ́jọ́ amóhùnmáwòrán yín pẹ̀lú me ọmọ yín to the KEMI section lórí tó ṣe kí ni tó ń pẹ́sàn lọ́jọ́ amóhùnmáwòrán yes I'm tó pọ́ sí kọ́ cup. By owner, ni abala tá ti ń ṣe kí ni tá chill back Thursday yippee. Better with the boss brand. Okay now pillow, pillow, pillow. okay orin you la máa kọ́ ṣe kí ni tí call kọ́ jù fún yín ní throwback songs. meanwhile ìgbà tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ètò tá a ṣẹ̀ṣẹ̀ Let lẹ́lẹ́kùnrẹ́rẹ́ go gbà ẹ̀ mo sọ fún yín wípé ó ní kankan tí mo fẹ́ sọ fún yín nípa throwback fún títọ̀ sẹ́yìn mo ní wípé ọdún kan náà ni gbogbo ẹ̀ bá dé ọdún kan náà ló bá dé ṣé wọn kàn rán ṣẹ wọlé wọn all right gbogbo throwback tí mo fẹ́ fún yín fún títọ̀sẹ̀ yìí throwback three years ago ni yes ẹwọn kó mo ti máa sọ wípé ọdún márùn ọdún márùn ọdún márùn mo kàn ń kó àwọn tèmi kan jù sí mi ni wọn pẹ ah, ọdún mẹ́ta ilé ọdún mẹ́ta ilé ẹlòmíì tẹ̀tí sẹ́ǹtì ẹ̀ more than twenty times máa wọ̀ pé okay jẹ́ kí n kúkú mo randomly ó ní ọdún mẹ́ta mẹ́ta mẹ́ta so tẹ́ bá máa send mi sí mi jọ mi ẹ má gbàgbé ọdún márùn yes tẹ́ bá ṣe four years ago throwback náà ṣe ni mo ṣe lè ṣe kí ni mo ṣe lè jù sí yín bá fẹ́ kàn sí wa ẹ má gbàgbé lórí facebook instagram twitter at orisun tv tẹ́ bá fẹ́ fọ àwọn iṣẹ́ wa lọ́lọ́kan òjọ̀kan lórí website wa it's www.orisun.tv now first throwback tí mo kọ́ fún yín tí mo kọ́ fún yín ẹ má lọ fọ ẹ má lọ wá ẹ má jáyà ó ti yẹ lórí orísun adúró rẹ ni <laughs> first throwback tí mo kọ́ fún yín ẹ kà lọ gbọ́ olúwa ní by Ricardo Banks Miliki Express ó ṣì ń tẹ̀síwájú ẹ kú kalẹ̀ yes olúwa ni iṣẹ́ tún ipò olúwa ni olúwa ni ìdáhùn olúwa ni yes olúwa ló ń ṣọlọ olúwa ló lè ṣe o olúwa ló lè ṣe wọn ní ní wọn kà táwọn ọsùn sìn ìgbà tẹ́ ń ṣe gbogbo làálàá kòkó wọn ni tẹ́ bá já tí àràbà ní twenty fifth pé kí twenty nineteen tó lọ kọ́kọ́rọ́ lé mi rèé mọ́tò mi rèé ó yànnà promotion mi rèé wọ́n á máa garùn ẹ pẹ́pẹ́ anybody mo sọ fún yín láti bẹ̀rẹ̀ tó pẹ́pẹ́ anybody nítorí pé kí ni olúwa dúró retí wa ni olúwa gallant pẹ̀lú wa ẹ ti understand ẹ má lọ fọ ẹ má bẹ̀rẹ̀ bẹ̀rù ẹ má fòyà olúwa wà olúwa wà on stand by orin <laughs> tó pọ́ síkọ̀ báyìí òun náà ni yé mọ́lọ́wọ́ òfìlẹ̀ ẹ kà lọ gbọ́ ẹlẹ́kọ̀ọ́ láti ọwọ́ Máyọ̀kún bẹ́ẹ̀bì ok Máyọ̀kún bẹ́ẹ̀ <laughs> Miliki Express ṣì tẹ̀síwájú. <laughs> orí ìyá mi ẹlẹ́kọ̀ ẹlẹ́kọ̀ ó yá wá yù kárí kárí báyà báyà bọ̀yọ̀ ẹ̀ẹ́dì o wọ́n lọ gbéná sórí ó yànà bí kọ́pù ti dán ẹgbẹ́nálẹ̀ ẹgbẹ́nálẹ̀ kò yé yín ẹgbẹ́nálẹ̀ ọdún yìí àjọ máa ṣe é ni ó ti yé yín àjọ máa ṣe é ni àjọ máa ni àjọ máa ni yes orin tí a ṣẹ̀ṣẹ̀ gbọ́ tó ẹlẹ́kọ̀ọ́ láti ọwọ́ Mayokun orin yẹn dẹ̀ ṣe kí ni ó ta ó make sense ó make brain kò sígbà tí wọ́n bá play anywhere anytime any day party tẹ bá wà wá ti jùlẹ̀ báyìí àwọn máa ń ṣe kí ni wọ́n máa ń gbé bọ́dì wọn tán ni. chọ́ba kan tó wá kù fún ti tọ̀sẹ̀ yìí ọ̀dọ̀ YC ni mo ń lọ flat YC ni mo ń lọ ilé YC ni mo ń lọ orin wo lẹ wá rò pé mo fẹ́ fún yín látọ̀dọ̀ YC tí bá tún fún yín gan pọ̀ pé mo ti dárúkọ artist náà tí bá ní ká kàn tiẹ̀ júwò ẹ̀ tún nígbà ẹ lè guess right. alright ẹ ká lọ gbọ́ ọmọ aláàjì láti ọwọ́ YC ẹ ká lọ jẹ gbádùn ẹ. yes yes yes mo lérò pé gbádùn tí wọ́n bá you know travel kan tí mo jù fún yín yẹn YC ló kọ orin yẹn ọmọ aláàjì mo lérò pé gbádùn ẹ yes ẹ̀yin náà rí pé gbogbo travel tí mo fún yín ọdún mẹ́ta ni ọdún mẹ́ta kò lẹ́sìpáyà ìdè tó torí wá tí wá tí yàrá wá tí wọ́n twenty twenty one àti jù fún yín torí pé gbẹ́dùn yẹn ó ṣe kí ni ó burst brain ó make sense ó make sense mo gba lọ́dọ̀ ẹ pé ọdún yìí ó ṣe kí ni ayé àbò fún gbogbo aláṣẹ ìdùnmọ̀ gbogbo wa yẹn ń ṣe rọ̀tìrọ̀tì yìí nù àní ṣé wọnú bànújẹ́ láṣẹ ìdùnmọ̀ ìgbádùn ìgbádùn ìgbádùn látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run kọ́kọ́ dálé wa lórí oore ọ̀fẹ́ láti ṣe pẹ̀lú rọ̀rùn ọlá àṣekínni á fi fún wa láṣẹ Èdùmàrè so ní báyìí ní jẹ́jẹ́ jẹ́jẹ́ jẹ́jẹ́ ẹ ká tó lọ ṣe kí ni ẹ ká lọ fẹsẹ̀ rájò sí àwọn latest song àwọn current song tó jẹ́ àsìdè hot àsìdè hot àsìdè hot yes ẹ ká lọ gbọ́ ó gara láti ọwọ́ Barry J tábà wá gbọ́ yẹn tán two in one ni mo máa fún yín àwa lọ gbọ́ billionaire láti ọwọ́ Tenny Makanaki ẹ kú gbádùn. I wanna be a billionaire, a eh, billionaire. I wanna be a villain ọ̀yà filẹ̀ ẹ̀rọ ẹ má rẹ̀ mo máa tó mọ báyẹn ń jẹ mo lẹ́wọ̀n ká gbádùn orí tẹ̀ wọ́n tẹ́lẹ̀ láti ọwọ́ um, Báríjẹ́ Ogara and um, billionaire láti ọwọ́ Tenny àwọn oníbà ìbáṣe wa lọ jẹ́jẹ́ ìjẹ́jẹ́ mi ẹ má gbàgbé ìpolówó ọjà òun náà ni àgùnmọ̀wẹ̀ ẹgbẹ́ polówó ọjà yín wá tó yanrantí pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wá fẹ́ wo àwọn iṣẹ́ wa tẹ́ wò pé kò sí náà kò sí jẹnẹrétọ̀ ẹ lè wo iṣẹ́ wa lórí fóònù yín ẹ lè wo Miliki Express gbogbo sinimá lọ́lọ́kanjọ̀kan lórí fún yín ẹ ṣáà ti download StarTimes app tẹ́bá dẹ̀ ti download StarTimes app ẹ lọ sórí live tv tẹ́bá click ẹ̀ ẹ wá search fún Orísun TV gbogbo iṣẹ́ wa lẹ́wọ̀n máa wò sinimá tó you know gbáǹkan gbé sinimá ẹ máa máa wò Miliki Express Monday to Friday <laughs> tó yanrantí ẹ máa máa wò ẹ ní mixi Miliki Express ọjọ́ Thursday mọ́ ní báyìí màá máa fi àsìkò yìí kí ẹni tó ṣe mí lóge oh my gosh I know redress mi ni ó yà náà pẹ́pẹ́ dẹ́m bọ́lá lé pẹ́pẹ́ <laughs> ẹni tó ṣe kíni tí wọ́n fi aṣọ tí wọ́n fi aṣọ yìí sí mi lọ́rùn tọ́wọ́n pé yes kí n máa dán sáwọn lọ́rùn pé yes ẹ̀yin náà wọ́n pé no ẹ fẹ́ ṣe wedding dressing ni ẹ fẹ́ lọ pati ni ẹ lè fẹ́ jẹ́ kọ́ pẹ́pẹ́ dẹ̀ mẹ́fẹ́ pẹ́pẹ́ wọn pé no pẹ́pẹ́ anybody ẹ má rojú ẹ má rìn jù ẹ má làágùn jìnnà <laughs> Honey Damsy Kubiku àwọn ni wọ́n ṣe kíni àwọn ni wọ́n ṣe ẹ̀ṣọ́ aṣọ yìí sí mi lára yes tá a bá fẹ́ lórí instagram ẹ kàn lọ sí at onidamzi underscore kubiku lórí instagram lẹ́ẹ̀kan sí at onidamzi underscore kubiku tẹ́ bá ti lọ síbẹ̀ gẹ́lẹ́ jẹ́jẹ́ jẹ́jẹ́ gbogbo style tẹ́ bá fẹ́ lọ́lọ́kanjọ̀kan náà ni wọ́n máa fún yín all right to the sexy kmi olórí olúwakẹ́mi ìyàndá lórúkọ tèmi mo ṣe lọ orin la fi bẹ̀rẹ̀ orin náà la máa fi ṣe kíni la máa fi jáde lórí ètò ẹ kájọ lọ jẹ gbádùn lady láti ọwọ́ Rema ou dá bom?